ìṣọ̀kan Oòduà ti today being twenty fifth of October twenty twenty two ẹ ra sà kí ni orúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́ àti pé láti ìbúlẹ̀ yìí ti wá sí bíbáyìí làwọn fúlàní ti gbà lọ́wọ́ haúsá láti gbà tí nàìjíríà ṣe fi ń jẹ́ nàìjíríà gbogbo àwọn tó lọ́wọ́ nílànà pè ní haúsá haúsá haúsá yẹn ẹ̀rọ rẹ́kọ̀dì yàrá fúlàní fúlàní ni wọ́n wọ́n. láti òkè ọ̀rẹ́ ní Ògùn state. wọn kì í ṣe haúsá wọn dẹ ọkọ ní fúlàní haúsá ni o fúlàní ni wọ́n o. ok kí ẹ rí sí ìpàdé tá a wá ṣe lébi. ìpàdé tí a wá ṣe lébi ètò láti wá síbí nítorí a gbọ́dọ̀ máa mọra wa. àwọn èèyàn bá a sọ̀rọ̀ sókè káwọn èèyàn wá lè gbọ́ báyìí ìpàdé tá a wá ṣe ní ilé ìlú inú mi dùn láti wá sí ìgbà láti kópa nínú ìpàdé náà adẹ àti rí àrídájú pé láìpẹ́ eh, láì jìnnà ilẹ̀ Yorùbá tí a ń jà fún yìí á tó wa lọ́wọ́ láìpẹ́ láì jìnnà nírètí wa nípa ọ̀rọ̀ náà ẹ ṣé mo dúpẹ́ sá ẹ yẹra sá ẹ ra sá ẹ ká sá sá ẹ jọ kí lórúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti bíi tí ẹ ti wá sá. ọgbọ́n iná ni wọ́n lò lórí ọ̀rọ̀ nàìjíríà ẹ jẹ́ báyà sọ sókè kọ́ lè gbọ́ yẹn. nàìjíríà tí wọ́n ní nǹkan ọrọ̀ ayé sí ilẹ̀ yorùbá ibi tó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kì ayé rẹ̀ bẹ́ẹ̀ ní nàìjíríà pàpàpọ̀ rẹ̀ ti lẹ́tọ̀ ṣe ẹ lọ síbẹ̀. ẹ mo dúpẹ́ ní ẹwọ́ àdìgún àkàrà èké wọn pẹ̀lọ́wọ́ ọ̀gá mi aṣáájú nítorí pé ọ̀rọ̀ ṣe pé kí n náà gbé kí n náà kí n wá sí ètò yìí lè gbọ́ gbogbo ẹbí tí ó ń ṣẹlẹ̀ nígbà ìbílẹ̀ àdúgbò pé láàrin náà láti dé báyìí láàrin náà láti máa padà sílé àdúgbò eh, àdẹ̀nírí aburú kọ́mẹ́láǹtì eh, náà ọpẹ́ ní ọwọ́ kọ́mẹ́láǹtì náà ọ̀gá fún mi ọ̀gá mi a nífẹ̀ẹ́ ẹnìkan ṣe àwátì mo lè dúpẹ́ lọ́wọ́ dáadáa ṣe dáadáa ìdè tó owó dé ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo lè dúpẹ́ ní ọwọ́ ẹ àfà dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àjẹmọ̀ṣe gbogbo ẹ àwọn ràbọ̀n nǹkan kan gbogbo àwọn sọ̀rọ̀ gbogbo ní àyíká wa ní àríwá àríwá òde nídà a máa lọ rí a máa bọ̀ new government in Kano is a plenty local government pẹ̀lú Lagos state kí ni orúkọ yín orúkọ àtúpẹ́ adébáyọ̀ malaja láti láti ìtẹ̀síwájú zone one tí mo jẹ́ ọ̀kan gbòógì nínú ìtẹ̀síwájú. níbo ni ìtẹ̀síwájú wà. ìtẹ̀síwájú wà ní òkè ọ̀rẹ́ ní kájọlà inú mi dùn púpọ̀ ní Ògùn state eh, òkè ọ̀rẹ́ ní kájọlà lógùn state ní eh, along expressway inú mi dùn púpọ̀ láti wà ní àpéjọpọ̀ yìí tó pé nínú àwọn nǹkan tó jẹ́ ìwúrí fún ọmọ Yorùbá ni láti wà lápéjọpọ̀ ọmọ Yorùbá ṣẹlẹ̀ rí àpéjọpọ̀ tá a wá yìí láti lè máa ṣí wa lórí àti láti lè máa ṣí wa níyè nípa nǹkan tó yẹ ká ṣe àti nǹkan tí ò yẹ ká ṣe nínú ìlànà yìí kọ́lọ̀ má dẹ̀ wá tá a bá rò lọ rò bọ̀ tí haúsá bá gbọ̀bẹ̀ sára tí ọlọ́pàá bá mú wọn bá rọ̀bẹ̀ lára ẹ̀ wọn á ní kó máa lọ wọn yìí nígbà tí mo gbé sọ́rùn yìí ń sìn tí ọlọ́pàá bá rí lọ́rùn mi wọn á ní ẹ́síbìtì ṣé ẹ̀ṣẹ̀ wà nù kí n tó nǹkan ilé bàbá mi mo ń fi àkókò yìí fi sọ fún àwọn tí wọ́n bá wà nílé tí wọ́n ń wò mí sí pé ẹ jù ẹ ká jí kò lójú o torí wípé kí ni àsìkò tá a wà yìí kì í ṣe àsìkò tó yẹ ká ṣe é kí ẹṣẹ tó ti ní ká sùn torí àwọn olóṣèlú wọn ní nǹkan tó fẹ́ fún wa wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa kí ni nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ wa àsìkò tí wọ́n bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ wa láàárín ọdún mẹ́rin ni wọ́n máa wá bá wa tí a bá fi dìbò fún wọn tó bá ti wọlé tán àníírí wọn wọ́n wá sọ ọ̀rọ̀ wa di ọ̀rọ̀ ọkọ́ àbí àdá tí àgbẹ̀ ń lò tó bá lò lọ sóko ló wúlò fún tó bá ti délé ó fẹ́ sọ sẹ́yìn lẹ́kọ̀ọ́ so mo bẹ̀ yín pẹ̀lú orúkọ ọlọ́run gbogbo èèyàn ọmọ yorùbá tẹ wà nílé lóko lẹ́yìn òdì ẹ̀ wà ní diaspora ẹ jẹ́ ká jí sí ọ̀rọ̀ yìí a rẹ̀ tún rí à ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yorùbá kan ni wọ́n sọ pé àwọn ẹ̀dọ́sì gbogbo àwọn oníṣègùn lọ́wọ́ wọn sábà ẹni o pé yorùbá nìṣọ̀lá gbọ́ from Live with pé irọ́ la bá bẹ̀ torí normal circumstances gbogbo ẹni tẹ́sí wà lójú amóhùnmáwòrán yín látàárọ̀ sorry tí ẹ bá sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ gbogbo ẹ̀ ló máa pariwo ṣùgbọ́n bí wọ́n láwọn ti ṣe àwọn ẹ̀ńdọ́sì eh, wa àjẹ eh, wọ́n eh, ti kọ̀ èèyàn mélòó ló wà ń bẹ̀ àwọn mẹ́rin tí wọ́n jọ plan wọ́n kọ̀ bẹ́ẹ̀ fi dá ọkàn àwọn ọmọ Yorùbá fún díẹ̀ yẹ̀yẹ́ ọmọ Yorùbá tẹ̀ wà lé lóko nínú ẹ má jẹ́ kẹ́nìkan tàn wá ẹ̀rẹ̀ má jẹ́ kẹ́nìkan parọ́ fún wa ẹ má jẹ́ kẹ́nìkan parọ́ fún wa ilẹ̀ Yorùbá gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀ láṣẹ Elédùmarè gbogbo àwa tí a ń di ìjàdù pé dé ilẹ̀ lérí náà la máa débẹ̀ a ní kan ṣàwátì ọ̀dàlẹ̀ nìkan ni oníbà adélẹ̀ lérí o Yorùbá nation. from Ìṣọ̀kan Oòduà TV kéèsì gbòòrò lọ́fà tó sọ pé tí wọ́n ṣe òfin nígbà yẹn pé sẹ́ ẹnìkan ò lè máa wá látàbújá kó máa wá sí stéètì àmọ́ láì bàbá mi sọ̀rọ̀ wọn láti máa mú yàn èmi bá tán lọ sínú ògbọ́n tó wá pọ̀ sí wa lọ́jọ́ sílé mi àbí bẹ́ẹ̀ kọ́ ni so Ìgbòho ti ṣe iṣẹ́ tẹ́lẹ̀ kọ́ bá sọ pé òun ta gbogbo Ìgbòho lẹ́ni ẹnìyàn yẹ láì tiẹ̀ ṣe pé yẹ kékeré kẹfẹ́ ní bẹ́ẹ̀ ìbàràpá ti wà ní tẹ́mì ọlọ́run ló situation tàbá wà lẹ́nu tí ó bá sí kò o ọlọ́run ló situation tàbá wà o torí a lè mọ́ olódò lè lódò ẹni mo ọdẹ gan ò lè wọnú gbó gbogbo everybody ìbẹ̀rù yẹn ìbẹ̀rù táwọn bàbá wa bà nígbà yẹn tó kún fún wa nìyẹn ṣùgbọ́n nísìnyí àti já lásìkò yìí gbàgbé kọ́lọ́ ṣàánú wa kọ́lọ́ ṣàánú wa ẹ̀rọ ẹ̀rọ.